bàdéǹdé adé ọba àóbàdé mọ̀súdì àjàní big man ń sọjọ́ bí àóbàṣe mọ̀súdì àjàní ọmọ ògúnlẹ̀yẹ gbéra lẹ̀ kó dìde kó mọ̀ nìṣó nílùú dòdò ewu ní ìwérin ní yín ní gèrè ọmọ akirè tó tẹ̀ka òjé àjàní ọmọ ògúnlẹ̀yẹ owó baba faruku owó baba mira owó baba samiatu ajani onírare ajani ọmọ akire tó tẹ̀pá òjé ewu níwìnrin ọmọ akọ̀kún ló ń jẹ́ ìdìgbò mẹ́kùn ewu níwìnrin ọmọ akọ̀kún ló ní ìdìgbò mẹ́kùn ọmọ ewu filé hàn mí ewu fọ̀nà mi kò sẹ́ni tó jáfà àbújá alẹ́ ìkirè hàn ọmọ nílé bàbá tó bí ọlọ́mọ òpómúlérò ni ọ́ o ní pálọ̀ bàbá rẹ̀ òpómúlérò ọmọ èsúdẹjọ́ aráàlẹ́ ọyún òpómúlérò mọ́jà àlẹ́ kan ọmọ òpóró dúdú òpó kan dúdú òpóró dúdú òpó kan dúdú òpó kájàkárọ̀ yọ ọlé káwọ ẹni tọ́lọ́ba jura wọn lọ. àwa la wúlú ní yéésù òmolò ó tọ́ èṣù foko olóore jẹ́. àjàní o bí ọba fi ta sọni nílé bàbá tó bí ọlọ́mọ bàbá ẹlòmíì abọ́ra alẹ̀ àjọ̀bọ bàbá ẹlòmíì abọ́ra alẹ̀ àjọ̀mọ̀dò bàbá tiẹ̀ ló bọ́ra lẹ̀ ló sì jọmọ tuntun Àjàní ọmọ Ògúnlẹ́yẹ ojú òní tìyọ́ Àjàní big man welcome to your fifty ó oríire àṣeyí ṣàmọ́dún o màmá oríkì mọ bọ́ ọyọ̀ mọ bọ́ ọdún pẹ́ ẹ̀gà àwàdá eṣú òmò lòótọ́ eṣú foko lóore jẹ́ àwàlàwúlú ni ọ́ o ọmọ elégbèje àpótí tójúmọ́ bá mọ́ bàbá yín alégele lórí aṣọ tiẹ̀.